àmọ́ dùnà sí ni mo bínú ẹ̀yìn yẹ̀wò lẹ́ẹ̀kan sí. ẹ má tẹ̀ǹtẹ̀ kú tẹ̀ o ẹ má tẹ̀ǹtẹ̀ kú tẹ̀ ẹ̀gbọ́n mi yìí fún. kí ni iye mọ̀ nǹkan rìn. ẹ bá mu ìfẹ̀rù rẹ̀ à kí ni hàn wo ló ń gan. mo bínú. bẹ́ẹ̀ sì máa ń ṣe náà kúkúrú owó ra arú rẹ̀.